Already mi ká máa ṣe a ò gbọ́dọ̀ Already Ọ̀rẹ́ mi ká máa ṣe a ò Already in the air. Already in the air. Already in the air. Already in the air. ọ̀rẹ́ ni ká máa ṣe a ò gbọ́dọ̀ já ọ̀rẹ́ ni ká máa ṣe a ò gbọ́dọ̀ jà ọ̀rẹ́ mi nìyẹn ọ̀rẹ́ mi nìyẹn o ọ̀rẹ́ mi nìyẹn ọ̀rẹ́ mi nìyẹn.